يذكر صفاته آمين هو الوحيد لا من قلة والموجود لا من علة بالقول معروف والإحسان موصوف ثم صلاة والسلام على رسوله يمين شفيق مبعوث الرحمة ورحمة للعالمين كافة وسيدنا ومولانا وحبيبنا محمد صلى الله عليه وسلم آه، صلى الله عليه وسلم irú ìdókòlẹ̀ wa yìí ó dábẹ́ lójú pé ọ̀pọ̀lọpọ̀ adáǹdẹ́ bí mùsùlùmí ni wa ó dàbí kíkì sani méjì àbí mẹ́ta mọ̀ ọ́n bẹ́ẹ̀ ni wa. ìbáwo gbogbo àwọn atáǹdẹ́ ń bí pátá tàbí ọmọdé àdàbọ̀ Muhammad jẹ́ àti sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam. sallu alaihi tàlláhu yá àdínàní yá mùsùlùmí مطر أماني يا مصطفى يا صفوة أماني ìgbẹ́lẹ̀ wọn náà lẹ́yìn tó lọ bá aláìlọ wọn náà dọ̀bà hànà alábi ìmẹ̀ màbàbí fún rahama wà rahafa lẹ́lẹ́ alẹ́mí na káfa ibà sọlá nàbí ni àwọn Ramadan tá ń gbà yìí kì í dá sí ọrùn bí ti rọrùn yìí. nàbí yóò lè mú dáa làwùláàkà làmúnà àrífẹ́lẹ̀ hùdà. àwọn ọ̀rọ̀ bàbá àlùkò àgbà yìí lọ́wọ́ fi ṣe pẹ́lọ́sì fáwọn ọ̀gbìn àgbà Muhammad. wàlà ọ̀làkà làmúnà àrífẹ́lẹ̀ àrọ̀ ọmọ àwọn wàlà halal. nígbà tọ́lọ́ oṣù ti Musa fún Musa oṣù ti Isa fún Isa oṣù ti Ibrahima fún Ibrahima ó dá wọn lọ́nà oríṣiríṣi anábìwọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́gbọ̀n ọlọ́run kó pẹ́ lọ́sẹ̀ fáwọn ọ̀jọ́ lóríṣiríṣi ìjọ ìwé ànábì kí ni kọ́ ṣe fún ìjọ ìwé ànábì táwọn náà fi máa rí bónọ́ọ̀sì tí wọ́n fi rí dèédé oore tó bí ju táwọn ẹ̀tọ́ tí wọ́n ti síwájú tí wọ́n ti rí lọ. ọlọ́wọ́ ní ànábì bẹ̀rẹ̀ balẹ̀ yóò fún wọn lórí oṣù kan oṣù yìí sì ni yóò ṣe déédéé ẹgbẹ̀rún oṣù. lọ́sí pé ní oore tí ẹnìkan kan ò tí ì rí lábọ̀ títí ń bá bọ̀ yóò sì rí láàrin oṣù kan yìí. Allah kí wọn lọ sùn náà ní oṣù Ramadan náà tán bẹ́ẹ̀ lọ yìí ẹ bẹ́ẹ̀ tó dìjà náà. nàbí olùhùdá làwùláta làwọn náà rí fílẹ̀ hùdá. ike ọlọ́wọ́ lọ́wọ́ ìkọlọ́ bá ọ̀làyé rẹ̀ alẹ́bọ̀ làkàrọ̀. wàlàwùláta làwọn náà rí fún haroma kíkà ìmọ̀ ẹ̀d ànábì Muhammad tó lè bá àwọn sọ̀hábà rẹ̀ àwọn ìyàwó rẹ̀ gbogbo àwọn tábà ní ẹbí lùgbà pátá pọlọpọlọ àwọn ṣàlékún tẹ gbọ wọn. wọ́n là ọ́ lákàlà. gbogbo àwọn ní ọlọ́run tí wọ́n ti kọjá síwájú ọlọ́run sábà ṣàlékún tẹ wọn. àwọn tí wà láyé ló wọ́n sábà ṣàlékún tẹ wọn. afáàgbà àgbàgbé ní almarhum Hussein gbé wọn ní àdìsá ajíbọ́lọ̀ sọ̀rọ̀. ọ̀dọ́ مثلا شعرك بابا آمين شعرك بابا اللهم آمين àmín àdínkù náà máa tọrọ fún àwọn àwọn àwọn onímọ̀ òkè ọlọ́run náà ni wọ́n wà tẹ́lẹ̀. káwọn ọmọ ní àṣìṣe. ẹ̀yin náà mọ bí bàbá ṣe tó ẹ sì mú àpọ́nlé àti ẹ̀yẹ tó yẹ ká fún wọn àtẹ̀tọ́. kọ́wọ́mọ ní àṣìṣe. wàláhìn àṣìṣe tó bá mú bàbá nílé ìwé nírọ̀lẹ́ yìí tá a fẹ́ ṣinú bẹ́ẹ̀ kódà tá a ti retí pé ibẹ̀ là ń lọ ní island lọ́hùn bàtí bàbá ní ibi ní ká mọ̀ bọ̀ wá bàbá ní ẹ tóbi lọ́dọ̀ wọn pọ̀ ní. kò wá níta ká gbé wọn bàbá yìí wá ká má ṣètọ́ ká má ṣèkùnà fún wọn. لكنهم يصلون bàbá tún ní ká má gbà kùnà lọ́wọ́ yín ẹ̀ ń ṣe oògùn fún bàbá ẹ̀ ń ṣe oògùn fún bàbá alájáde òní ẹ̀jẹ̀ máa pọ́ọ̀kì yín òògùn yín mú bàbá o gbogbo ìgbà tó bá ti wá bàbá mi fẹ́ gbọ́ owó lọ́wọ́ yín wọ́n máa ní ìran wọn ní ẹ sì tóbi lọ́dọ̀ wọn ọlọ́run ní já yín bọ́ ẹ lọ jókòó. ayé akumula. وباء سميل وأهم أدين صم صيرها الإله صلى الله عليه وسلم فتأبير وحاسبيه صم سبه وأوكله فيكفيك ذكرها في عمرك مرة شفاء دينه فرضا جزيلا مكملا الله عليه وسلم فباسمي ومضي ثم صل وهللا فتعبر وحسني ثم سبه واوكله فيكفيك ذكرها فيه قمرت مرة شهادي به فردا جزيلا èyí ọlọ́run ní ló burú fún yín mà áhà àbá tó ń pè fún mi ni ẹgbẹ̀rẹ̀ àwọn àbá àti wọn five mil alájà wa rísíkọ̀ọ́ ọlọ́wọ́n ni yóò bàjẹ́ fún yín alájà aláàlúbáríkà nàbà Muhammad bákan náà alájà wa Aisha Muhammadu Rọ́ọ̀jì àwọn dàgbà wọn náà juwọ́ sáà nàbì Muhammad alájà Aisha ọlọ́wọ́n ni yóò bàjẹ́ fún yín láéláé ọba tó ti ṣe é ní ọmọ olóríire ọmọ alágbàríkà ẹni sùkú lórí ọmọ láéláé alágbàríkà nàbà Muhammad ọlọlá hawla wàlá quwwata. illa billahi al-aliyyil azim. nǹkan kan náà. bákan náà kí bọ́dà wa ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n àwọn dàda wọn náà dúró sáadé Muhammad ọlọ́wọ́n ni yóò bàjẹ́ fún isa ọlọ́wọ́n bá yóò dàda Muhammad náà bákan náà àti sista wa sista Dayo ẹ àwọn dà àwọn náà fara wọn lé a wàlẹ́ mú sálẹ̀ mọ́ arábọ̀tò làwọn kan tó kò ní bàjẹ́ fún yín o ẹ ní dúdú bíi tèmi alanu pé bò lèmi ti dúdú. ẹ̀yin òbí rẹ̀ jóná ni. wà á jóná láyé ẹ̀. a kí ìyá àlùbáríkà ìyá tí ọmọ olóyè tara rẹ̀ jáde ìyá tó. ọlọ́mọṣà wọlé ìjókòó dùnú yìí ọlọ́mọ ládàá yìí ọlọ́mọṣà bá wa kẹ́ gbogbo wọn. àmín ìlànà àmín. nísìnyí àwọn ọlọ́sibí kí a ṣe àgbà bẹ̀rẹ̀ tó gba Ramadan yìí. àdúrà tá a fi bẹ̀rẹ̀ ìjókòó yìí gbogbo wa um, àmọ́ ó lẹ ní sí àwọn ará ilé fún Ramadan yìí sọ tí wọ́n ti dé. tàbí mm. ṣàdúrà bẹ̀rẹ̀. àwẹ̀ yóò sùn dáríjì la wa. ẹjẹ́ àti ìdílé lókè ẹsẹ̀ wa. gbogbo ni tọ́lọ́run bọ́ àbúrò láti rí. àwọn obìnrin ilé ayé mi ló ṣe ìtọ̀ ọ̀nà wọn jí. Bismillahir Rahmanir Rahim. Àti sínú ẹ̀tọ́ bá lágbára. Ọba jẹ́ èso má lè jẹ oúnjẹ lágbára lágbára ní ọjọ́ tí wákàtí bára rẹ̀ ó ṣàdúrà ó ti jìnnà sí ìfẹ́ èso ṣètánì wọn láti lè ṣe àwọn ìlànà ìṣó nípa ìgbésẹ̀ lè sọ àwọn ọmọ ẹ wọ́n àti ọlọ́run ọba kó sáà lọ ọlọ́run ọba yìí kó sáà lọ oúnjẹ wọn. oúnjẹ tẹ́pẹ́ tá a bá fi fifty thousand ra nínú àwẹ̀ gbogbo yẹn gbogbo àyẹ̀ tó jẹun lọ́dọ̀ wa gbà yẹn lọ́dún dájú tá a bá ra jẹun fifty thousand ní ìsìnkú ọjà ló ra oúnjẹ sí oúnjẹ tí ọ̀rẹ́ rà fún ìta òun bẹ́ẹ̀ ọ̀rẹ́ rà àsàlátù ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ ṣe fáńdọ́wọ́ Muhammad. ìwọ tó o bá tó lọ lọ ọ̀pọ̀lọpọ̀ náà lọ́ba tó dá gbogbo wa. ó sì lè mú wa kúrò nígbà tó bá ń jẹ́wọ́ rẹ méjèèjì síwájú ọlọ́run. máa wà tẹ́lẹ̀ ọwọ́ rẹ. àwọn Yorùbá ní àtẹ́lẹ̀ ọwọ́ la mẹ́ni tó kọ́. ẹ dákun ta ló pàtẹ́lẹ̀ ọwọ́ tí ì àtẹ́lẹ̀ ọwọ́ tá a wá wò ní ibẹ̀ náà ti kọ́ kádàrá ẹni tí ò lówó láyé ibẹ̀ náà lọ́kọ̀ ẹlòmíì tí ò ní ní sí inú àtẹ́lẹ̀ ọwọ́ rẹ tó wò ní ibẹ̀ ni wọ́n ti kọ́ kádàrá ẹni tí ò lówó tí ò ní padà wá ní mọ́ ibẹ̀ sì lọ́pọ̀ ẹni tí ò lówó tọ́lá sí pé nígbà tí ó parí ìgbésí ayé rẹ̀ ó padà dolówó ikú tí ó pẹ̀lú míì ibẹ̀ lọ́pọ̀ sí ìgbà tẹ́lómi ò ṣoríire ibẹ̀ lọ́kọ́ sí fún un wá máa wà tẹ́lẹ̀ ọwọ́ rẹ kó máa wí nǹkan sí ọlọ́run kó máa dàníyàn sọ́dọ̀ ọlọ́run tàbí ẹ̀ kò síbi o ti lè fún ìtò oníṣòwò tó ná sínú ara rẹ o lè má tẹnu ara rẹ o lè ní pírọ́blẹ́mù tó ń fèsì kí ló kọ ọlọ́run fẹnu ara rẹ fẹnu ara rẹ wí ni àwa àfà àwa lè máa sọ tiwa ká má sọ débi tó ń dùn ọ lọ́kàn. <laughs> kò sí nǹkan tá sàlátù ànábì ń lọ́dọ̀ ọlọ́run. My name is Adeo Mifaki. Àbáni wà ní lọ́kọ́ tí mi ká ah, àhàwá àdùyá ọmọ ni. Lábẹ́ báńdà níyàn náà ni má Wà ní lọ́kọ́ tí mi ká àhàwá àdùyá ọmọ ni. This is what I normally do. Àbáni bó bá tóbi lókè. Tó kọ́nà àbáyọ kó kọ́ni sọ́nà tó. Tó kọ́nà àbáyọ. Tó kọ́nà àbáyọ. Tó kọ́nà So the only thing is not sọ́nà àbáyọ kó o kọjú sókè tó o kọjú sílẹ̀ tí o sọ́nà àbáyọ fábìlì àṣà àrísọ́lẹ̀ àyà Muhammad. Bẹ́ẹ̀ sọ ohun tó tún gánà àti jẹ́ pé. Bí gbogbo ẹ bá dá padà sọ́dọ̀ ànábì ànábì la lè fi gbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run. Sọ́mà ní ìgbà wá sí sọ́mà ń gbé wá sí ìgbà wá sí ìgbà wá sí fẹ́bọ̀dì tó bá mọ̀ mí dáadáa ó mọ̀ pé nǹkan tí máa ń ṣe láti lọ́dọ̀ so ìgbà mo dẹ̀ dàgbà so bí ọlọ́run ṣe ń kẹ́ mi sí mo ṣe ń ṣe é sí ní small bíi bíi bẹ́ẹ̀ Aláṣẹ yìí ní Muhammadin. Yes, so many people don't know that I pray. I pray a lot. I don't joke with prayer. So I believe if I do this, because erelẹ́sẹ̀ gbogbo wa èmi dẹ̀ rí mú orí ìlànà the only thing tí máa ń ṣe rí láti ṣe rí lọ́wọ́ ń ṣe lóore bá ní alhamdulillahi rabbil alamin. ọpẹ́ tá a dúró lọ́hùn. thank you so much everyone always come for my ramadan àtàwọn tá a máa pè tó tó wa àtàwọn tá a lè pè náà tó wa ẹ ṣe òdúpẹ́ gbogbo yín máa ní nǹkan ṣe máa ṣe tẹ̀lé padà. ṣe lákòókò àlàjà àwọn fans yín kọ́. and to all my fans I always love to come to my Ramadan lecture say thank you to people. yìí tọ́lọ́ wá ní kó máa ṣẹlẹ̀ nílé àdáàjà wa adéwùmí ọlọ́mọ fèrè ṣàṣemọ́ wa ọlọ́mọ ènìyàn ṣàṣemọ́. bánabi kí n padà ọlọ́run yọ márùn-ún kó wá márùn-ún fún wa márùn náà làwọn náà wá kí dáadáa yìí. Allahu akbar kabira. gbogbo fifteen ni lànàbí wa ń kí lójoojúmọ́ ẹ̀já ní sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àfa tí ó bá wa gba alukur'an òun náà ni àfa wa muhammadu yasir. ẹ jẹ́ kí gbogbo wa kí a dìde tá a fi fún àbúrò wa oníwàásílẹ̀ ẹ jẹ́ ká dìde ká fi pọ́n bàbá lè ṣàwátà dìde ṣàwálà ó jèrè ọmọ. ẹ jẹ́ ká dìde ká fi pọ́n bàbá lè bàbá kò sí pé kọ́lé ọ̀hún já ó Mudega. Kabini, Kabini, Kabini, Kabini, Kabini, Kabini, sí wípé bí ò bá ṣọlá wọn ni àwọn tọ́lọ̀ ń ṣe ní wàláhùn gbogbo wa yìí àbá ti kú ò gbogbo ọ̀nà mímọ̀ yìí pé gbogbo àwọn tó ń ní mímọ̀ náà ayé wọn bàjẹ́ ni.